wọn pé kí ló dé ẹ máa wá kọ practice kí ló dé wọn kódà àmọ̀ pé òun yín la máa ń gbọ́ tó máa ń kọ lálánú church láàrin service ẹ wá wọn ni làwọn bá ẹ pè dáàdi yìí wá ẹ sọ fún wọn wọ́n sì pe dádì àwọn èèyàn grandpa wọ́n pè wọ́n nígbà yẹn náà lọ́dún náà lọ́hùn pé kí ló dé ẹ jẹ́ kí àǹtí ẹ jẹ́ káwọn àjọ ìkọ́ àyà á nídìí wọn o àmọ̀pọ̀n lóhùn tó yẹ nǹkan instrument ni wọ́n material ni wọ́n ẹ jẹ́ ká máa bọ̀. wọ́n ní ọkọ̀ àwọn lè sá fún ìsọnù lọ́dún náà lọ́hùn wọ́n ní ó ní ọ̀dà kò burú o torí èmi ò mọ o bóyá dandan ni kò ṣe kwaya bí ìbànújẹ́ tó ti ṣe kwaya bọ̀ bí kan ọ̀dà o kì í wá ṣe pé ó mọ̀ wá lọ sí kura practice o ó kàn mọ́ darapọ̀ mọ́ wọn ní Sunday service ni pé ah, akọrin ọ̀lọ́ kura practice ah, a lórí kura practice tó jẹ́ ìrọ̀lẹ́ ah, ìrọ̀lẹ́ ni kura practice jẹ́ ó ṣàmọ̀ pé akọrin làwọn níbi táwọn ti wá ìrọ̀lẹ́ ní sì jẹ́ wọn akọ wọn àṣẹ fi kura practice sáàárọ̀ wọn àti lè fi sọ̀sán torí ẹni kálukú ó lọ bí iṣẹ́ wọn lọ́kọ̀ àwọn ò grant yẹ pé káwọn máa lọ sí kura practice olóníkò practice ọlọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn wọ́n ní kò e yí àwọn ní tó fẹ́ mú jáde wọ́n ní làwọn bá dọ́gbọ́n bẹ ọ̀gá akọrin pé ẹ dákun tó bá ṣeé ṣe ní gbogbo ọjọ́ Sunday tá a bá ti wá sínú ọ̀sìn ṣé ẹ lè máa jẹ́ mọ àwọn orin tẹ́ ẹ fẹ́ kọ láì practice màá ti wá máa kọ́ kòrìẹ́zẹ̀ nílé màá ti wá máa jíde níjọ́ Sunday tá a bá ti ń parí Bible study màá wá kọ́ fún yín ṣé mo gẹ̀ẹ́tì ẹ̀ so that màá fi máa mọ̀ pé torí ibi iṣẹ́ àwọn ò ní máa yọ̀ǹda káwọn máa tètè kúrò níbi iṣẹ́ aago mẹ́jọ alẹ́ làwọn máa ń close wọ́n ní irọ́ táwọn fi rọ́ ọ̀gá akọrin lọ́wọ́ nìyẹn wọ́n ní gẹ́gẹ́ bíi wípé ìgbàgbọ́ tí ò sì ní iṣẹ́ òkú ni wọ́n ní ọ̀gá akọrin mọ̀ grant àwọn lọ́dún náà. wọ́n ní làwọn sì sọ fọ́kàn àwọn pé àhó ọlọ́run ti ṣe mo ti dọ́gbọ́n sọ fún wọn pé báyìí báyìí báyìí báyìí àwọn ọlọ́wọ́ ọlọ́kọ̀ àwọn sọ pé ẹ̀hẹ́n ó dáa bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n máa wá máa tètè jí lọ chọ́ọ̀chì o ó ṣeé ṣe tẹ́ ẹ̀ bá ti máa tètè múra èmi ó tètè máa bọ́ sọ́nà tí wọ́n ó torí mi pa àwọn akọrin wọ́n á mú ohun kọ̀ọ̀kan bass alto eh, soprano tenor wọ́n á máa fún mi léèyàn kọ̀ọ̀kan táàjọ máa ṣe practice papọ̀ kó tó di pé sí ó máa bẹ̀rẹ̀ wọ́n ní ọkọ àwọn tí kọ́kọ́ ní no problem ńgbọ̀ ya ló táwọn lọ tẹ̀ kínní táwọn lọ tẹ̀ kejì wọ́n ní ló ní ah kò fẹ́ yé òun o kò fẹ́ yé òun tí wọn bá ti lè jẹ́ kó ọmọ darapọ̀ mọ́ ìsìn straight. Ah, ah. aago mẹ́fà àárọ̀ ti lù ọmọlúwàbí gbéra ńlẹ̀ kò dìde. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ríyàwó. wọ́n ní báyìí báyìí táwọn ò lè máa sọ tán èmi náà kàn fẹ́ kẹ́ ẹ mọ bí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ ni torí tá a bá ní gbogbo bí màmá ṣe ṣí ìrìn àjò wọn pẹ̀lú grandpa láti ọdún márùndínlógójì sẹ́yìn Eh, àní lè sọ́tán tí ó fi dàgò mẹ́sàn-án láàárọ̀ yìí. ojú olúwa ló. girama ní báwọn ṣe wọ̀ ọ́ rèé wọ́n ní bí eré bí eré ọkọ̀ àwọn mọ̀ tó stop àwọn láti máa tètè tún lọ ṣe rìhásà kìsìn tó bẹ̀rẹ̀ ní Sunday náà wọ́n ní bí eré bí eré ó ti wá di pé ẹ̀kọ́ eh, master ti wá ń fura pé ó dàbí pé woman yìí ń pass through àwọn nǹkan kan wọ́n nígbà tó yá tán dẹ̀ rí pé àwọn wà active gan-an wọ́n ní wọ́n sọ fún àwọn pásítọ̀ nínú church pé ẹ wá bá wa pé mr alágbájá tẹ́lẹ̀ tí wọ́n máa sọ pé àwọn ò ní lè máa wá sí choir practice choir practice láàrin ọ̀sẹ̀ adé grant wọn but lóòótọ́ kì ṣe pé wọn ò mórí kọ but ó ti di pé àwọn akọrin yòókù ń wò pé òfin táwọn dẹ̀ ṣe ń choir ní pẹ́ni tí ò bá wá sí choir practice kò ní darapọ̀ mọ́ ìsìn sunday àwọn yòókù ti fẹ́ máa sọ̀rọ̀ tó dẹ̀ jẹ́ pé ìyàwó ilé náà gbogbo wọn náà kò sí àwáwí àwọn cover wọn nítorí iṣẹ́ wọn ni wọ́n gbà tó tó yá wọ́n ti láwọn ọmọ wa nídàjí Sunday pé tó bá ti di kíṣìn tó bẹ̀rẹ̀ àwọn tó ti grant wọn wọ́n ti ń wá gan bí ẹ̀ẹ̀mejì gbà tó tó yá ẹ ló tó di pé ah, àbí kí ni káwọn ṣe wọ́n ní wọ́n pe ọkọ àwọn ọlọ́kọ àwọn sì sọ pé òkè ṣé tí o ṣáà ti wá sí practice tí ìsìlẹ̀ jí ọmọ tó fàárọ̀ Sunday wàá mọ practice sílẹ̀ kọ́ kúrò lákọrin àbí wọ́n lọ́kọ̀ àwọn bá ní kò sí wàhálà òun ti gbọ́ wọ́n mọ̀ ohun tóun ó ṣe wọ́n ní ọmọ ohun tí ó ṣe wọ́n ní làwọn ti sìn délé níjọ́ náà wọ́n ní alọ́mọ àwọn àti ẹ̀ ẹni chọ́ọ̀chì ìjọ yẹn ní ìjọ tó ti ń lọ tó ti pé ọdún kẹwàá ni lòun ti ń lọ sínú ìjọ yẹn kó tó di pé àwọn àti ẹ̀ ṣègbéyàwó wọ́n lọ́wọ́ pé wọ́n pè é pé àkílódé wọ́n ní ìlọ́kọ̀ àwọn oníṣẹ́ orí chọ́ọ̀chì tá a lọ tá a dé lónìí o ó di mọ́ o àlọ́ chọ́ọ̀chì yẹn mọ́ a lọ chọ́ọ̀chì yẹn mọ́ bò kí ló dé kí wọ́n ṣe ta ló ṣe ọ́ ṣé lórí ọ̀rọ̀ alákọrin ọ̀ṣàkọrin mọ́yìn náà ní àìkò sílé jẹ́ mọ́ sasọ́nà lọ nígbà tó ṣe pé òwú lẹ̀ fẹ́ ṣàkọrin náà tẹ́lẹ̀ jẹ́ mọ́ sasọ́nà lọ yan àṣewá ní lọ mọ́ wọ́n ló ní àmọ́ lọ ṣọ́ọ̀ṣì gbà lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ tóun bá ti fojú fínlẹ̀ tóun bá ti rí ṣọ́ọ̀ṣì tó mọ̀ lọ àmọ́ lọ. wọ́n ní mọ̀mí jí o báwọn ò ṣe lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ nìyẹn àwọn wà ń bùnà rìn pẹ̀lú àwọn ọmọ ìjọ wọn bá pàdé wọn lọ́jà wọn bá pàdé wọn níbì kan bí wọn bá pa àwọn àríyìn ṣé kò sí àwọn òpè iṣẹ́ nígbà tó yálà wọn parí wọn iṣẹ́ ni iṣẹ́ wa ti di oní sunday sunday náà báyìí nígbà tẹ̀yìn ọ̀wá wá dádì yín ń kọ́ wọn ṣiṣẹ́ sunday sunday. Sunday. ìfẹ́ lè ju ojú gbogbo lọ. nítorí ẹ̀ka elétò ìlera níbi iléeṣẹ́ táwọn àtọkọ àwọn ti mọ́ra ni làwọn wà àwọn kan sì máa ń ṣe shift bí irú bí irú bí tá a wà yìí náà ẹ mọ̀ pé kò sì jọ ọ̀lẹ́ mọ́tà àgbọ̀ rédíò tó jẹ́ pé ọ̀nà fún ọ̀nà ọ̀run ni Sunday iléeṣẹ́ tiwa yìí náà kan Sunday bẹ́ẹ̀ náà làwọn ẹ̀ka iléeṣẹ́ kan wà tó jẹ́ pé kọ̀ọ̀kan Sunday wọ́n ní ẹ̀ka iléeṣẹ́ táwọn wà yẹn ẹ̀ka ètò ìlera abẹ làwọn wà ń tà wọn àmọ́ ọkọ̀ àwọn lórí ọ̀fẹ́ kò sí ní tó fẹ́ wá ṣe kò rán shift kò sí dandan àkókò ju monday àti jímọ̀ lọ ń tiẹ̀ ọjọ́ ajé títí wọ́jọ́ jímọ̀ ẹni ẹ̀ka abitọ́kọ àwọn wà ń tiẹ̀. wọ́n ní àwọn wá ráàyè fiṣẹ́ parọ́ ń tà wọ́n. wọ́n ní níwọ̀n sọ ní church yẹn pé àárín ah, yín ẹ tó ní kiri ọkọ yín náà wá ń kọ́ wọ́n ní báwọn ò sáà ṣe lọ church yẹn mọ́ nìyẹn wọ́n ní àwọn fẹ́ sọ fún mi wípé ọkọ àwọn lọ church kankan àwọn náà sì lọ ibì kankan gbòòṣe pé bí ọba lọ náà làwọn lọ àwọn ò lè yapa ẹ̀sìn àwọn ò sì fẹ́ ta ta lẹ́nu wọ́n ní tó fi di wípé ìgbéyàwó àwọn sì pé ọdún mẹ́ta pé láàrin ẹ̀ náà lọ́lọ́run sọmọ láàrin ẹ̀ náà làwọn bí wọ́n ní lọ́wọ́ akọ ẹ̀ tí ó wà á sọmọ lórúkọ. oríyá méjì tí wọn fi jẹun lọ́wọ́ bá. nígbà tó lọ́n sórí ayẹ̀ yẹn ẹ́ á mọ̀ wò ó nímọ̀ wẹ̀ tí ó wà á sọmọ lórúkọ wọn ní pé ọlọ́run sì jẹ́ káwọn òbí wẹ́rẹ́ bó wàá ní o àṣàlẹ̀dọ́mọ sọ lórúkọ fúnra wa. wọ́n ní pásítọ̀ chọ́ọ̀chì ibi táwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ń wọ́n wá sọ ọmọ àwọn lórúkọ. wọ́n ní mọ̀mí jí òbí mo ṣe tara bọ̀ nù o. wọ́n nílé tó sì jẹ́ wípé àwọn ò sì lọ chọ́ọ̀chì kankan tó sì fi jẹ́ pé ìgbéyàwó àwọn sì pé ọdún mẹ́jọ. Ah, wọ́n kàn dákẹ́ sunday or sunday ẹ wà náà lé wọ́n ní ni kò sí bible study kò sí sunday school kò sí àwọn wà bẹ́ẹ̀ ni. wọ́n nígbà tó yá àwọn ó gbé bíbélì tàwọn àwọn ó gbàdúrà àwọn ó kọrin ọpẹ́ lórí bẹ́ẹ̀dì àwọn sunkún sọ́nà lọ́rùn pé kọ́ bá wọn yí i lọ́kàn padà. àyà tó pa owó tọkọ ní í ṣe. ẹ wo ẹ má jẹ ń tàn yín wọ́n nígbà tí ẹnu wá pọ̀ táwọn pẹ́rẹ́ǹtì rẹ̀ náà wá pé pé ń gbọ́ kí ló wá dé ọ̀ọ́lọ́ chọ́ọ̀chì kankan mọ́ ìyàwó rẹ̀ ló lọ́ọ̀lọ́ chọ́ọ̀chì kankan mọ́ pẹ́ẹ́ lọ kí ló dé sọ́ọ̀fẹ́ dájọ́ tiẹ̀ lẹ̀ ní sọ́ọ̀fẹ́ wọn ni. So ọkọ àwọn òkè má àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ wọ́n ní ìgbà tó yá àwọn pẹ́rẹ́ǹtì tàwọn náà ní ah, kí ló wáá dé ẹ̀ lọ chọ́ọ̀chì kankan mọ́ kí ló ṣẹlẹ̀ kí ni tó ṣẹlẹ̀ ah, pé ah, wọ́n ní àwọn òpè nǹkan rínú o àwọn táwọn fẹ́ máa lọ ọkọ láwọn ò gbọ́dọ̀ lọ yá wábò míì tá a máa lọ ó ní kò sí tọ́jọ́ ibi àwọn ń lọ tẹ́lẹ̀ wọn ò lé àwọn ń bẹ̀ ìwọ náà lọ láwọn ò lọ bẹ̀ mọ́ nítorí pé alákọrin ọ̀sákọrin wọ́n ní ìgbẹ́nu ṣàwá kúnkùnkùn wọ́n ní lọ́ba ní òkè òkè òkè òkè òun ti rí ṣọ́ọ̀ṣì kan tí ọ̀rẹ́ nǹkan ń lọ ọ̀rẹ́ òun yẹn dẹ̀ máa ń ròyìn church yẹn gan-an so ibẹ̀ láà máa lọ. nígbà tí ìgbéyàwó wọn pọ́dún mẹ́jọ ọkọ wọn ti yọwọ́ yẹn ní ìgbéyàwó wọn ti pé oṣù mẹ́ta ṣe é gbàgbé ọkọ wọn yọwọ́ yẹn títí títí títí ní gbogbo ibi tí wọn ti kọ́kọ́ wà tó jẹ́ chọ́ọ̀chì àkọ́kọ́ tọkọ ń tó fẹ́ yàwó sí yẹn títí títí wọn à ojútùú ẹ̀ tígbéyàwó fi ń pé ọdún méjì yìí lọ tó fi di pé ọkọ bínú tán lẹ́sùn pé wọ́n pe ọkọ. ìgbéyàwó ń pọ́dún méjì lọ náà ni wọn ò ti wá lọ kankan mọ́ lọ́kọ́ ti ní no more church. títí títí ìgbéyàwó fi apọ́dún mẹ́ta wọ́n bímọ ọ̀tọ̀ níjọ tó wá sọmọ lóòkọ ìjọ àwọn òbí ọkọ ìgbéyàwó pọ́dún mẹ́rin wọn ò ríbi kankan pọ́dún márùn-ún wọn ò ríbi kankan ọdún mẹ́fà ọdún méje mẹ́jọ wọn ò ríbi kankan ẹnu padà kún ọkọ ọkọ lòun ti padà rí chọ́ọ̀chì míì tó wọ́n mọ́ lọ chọ́ọ̀chì àwọn ọ̀rẹ́ ẹ̀ ni àǹtí ní kí làwọn sì tún wọnú chọ́ọ̀chì ní ọ̀yá ọ̀yá ẹ bá ti wá lọ́yà báyìí ọ̀yá ibi ẹ bá ti pọ́yà náà ni. wọ́n tó jọ ń lọ sí chọ́ọ̀chì àwọn ọ̀rẹ́ ẹ̀. ṣe ká ṣàmọ̀ pé ẹ̀bùn ò ṣeé fi pamọ́ nǹkan tí ara gba àwọn ta pẹ̀lú báwọn akọrin church yẹn ṣe ń kọrin ni àwọn wá ní pé ok yọ̀dà pé wọ́n ní wọ́n announce nínú church pé àjọ̀dún akọrin ń bọ̀ o ẹ̀yin ìjọ náà lè compose o fún akọrin o akọrin náà lè tọ́ wọn sọ́nà o àjọ̀dún akọrin ṣe ń bọ̀ yìí ẹni ọmọ ìjọ náà tó bá ní orin láti compose láti gbé kalẹ̀ fún akọrin wọ́n ní ah, ṣáàṣì pé ẹ̀bùn ò ṣe é pamọ́ra àwọn délé làwọn gbá àwọn mú làwọn fin làwọn fin làwọn fin ibi tí ò ní ìlú tí ò ní nílù tí ó jẹ́ ìyẹn lásán àwọn bá ń dé ṣọ́ọ̀ṣì yẹn ní jọ́kejì ẹ̀ bá nà sí ẹ̀kan náà àwọn akọrin pé ẹ gbà mo compose orin nígbà tán announce ni last week ẹ̀yìn wọ́n ní ibi àwọn tó ti rógo ni. ẹ mọ̀ pé àwọn táwọn dẹ̀ compose orin wọ́n pe àwọn pé kàn wá akọ́wò kárí ó tó di pé àwọn akọrin yóò mọ̀ ọ́n. lọ́mọ ẹ̀ àdébá. wọ́n níbi táwọn tó ti rógo ni. àyà ah. mi bá tọrọ fọwọ́ lọ́kọ àwọn pé nígbà wọn àná mo ti fún àwọn akọrin lórin o ṣùgbọ́n wọ́n wá ní màá kọ́ fún àwọn àwọn wá sọ fún wọn pé ẹ̀yìn ìsìn ni ó jẹ́ tó bá jẹ́ Sunday kan tí sìn bá parí wọ́n lọ́kọ àwọn ní ó sì ń dà bẹ́ẹ̀. ẹ wò ìṣẹ́jú mẹ́ta ló kù tí màá fi nárètì sítórì yìí kẹ̀lé ráyè dá sí dáadáa. bó bá kàn mí yé. girama ní àwọn bá sì kó àwọn akọrin ní ọ̀sẹ̀ àkọ́kọ́ sunday lẹ́yìn sí àwọn kọ́ wọn ní sunday kejì lẹ́yìn sí wọ́n ní gbà àwọn ọmọ yìí pé ńgbà tó dijú àjọ̀dún gangan wọ́n wọ àwọn bọ́ọ̀ta nínú sí pé a fi orin yìí ẹni tó kọ́ wa lórin yìí ẹni báyìí báyìí mrs lágbájá ni a fẹ́ kí wọ́n wá bọ́ sí gbangba. Eh, kan gba microphone àwọn ló máa lead eh, kí gbogbo ìjọ lè mọ̀ wípé kò sí ẹni tí ò lè fún akọrin lórin kọ eh, ń tàn sọnù àmọ́ iṣẹ́ olúwa lájọ́ ṣe wọ́n ní ojúgbà wọn ti wọn ò sọ fáwọn tì pé ah! wọ́n làwọn dẹ̀ dìde àwọn bá kọ gbogbo akọrin ṣebí nítorí ògo ni o. ṣe n kóka. nítorí ògo. màmá ní ní bí àwọn ṣe tún pọ̀ nìyẹn náà bá ń pè ah hey, honestly látòní lọ eh, Mrs. lágbájá àti pa àga yín padà àga yín ti dá àárín àwọn akọrin ẹyin kódà gan ẹ̀yin lẹ́jẹ̀ ya akọrin irú yín la nílò nínú ìjọ wa wọ́n ní ṣáà mọ̀ wípé ó dùn mọ́ gbogbo ìjọ ni wọ́n pàtẹ́wọ́ inú wọn dùn pé wọ́n rí màtíríà. ṣùgbọ́n nígbà táwọn ó délé níjọ́ tá a wí yìí gbàdógbàdó ó sì gbowó àgbàdo lọ́wọ́ àwọn àtún lọ chọ́ọ̀chì tá a lọ yẹn mọ́ lẹ́nu o ṣùgbọ́n ìyá akọrin ńlẹ́ ò ìyá akọrin à lọ chọ́ọ̀chì yẹn mọ́ o à ṣe kí ni mọ́dì yá à lọ chọ́ọ̀chì yẹn mọ́ ni pẹ̀lẹ́ ìyá akọrin. grandma ní báwọn ò ṣe tún lọ chọ́ọ̀chì kejì mọ́ nìyẹn. wọ́n náà sì tún fi ọdún márùn-ún mi ìtúnjọ wà nù ilé ah, mo ṣàwọn ojú wọn pé ah, grandma ẹ tún fọdún márùn mi ìwà nù lé wọn ní bẹ́ẹ̀ ni. wọ́n nígbà tẹnu tó pọ̀ táwọn èèyàn tó ń bá wọn pé táwọn tó de àwọn ọ̀rẹ́ ẹ̀ sí pé bẹ́ẹ̀ fẹ́ wá wá Sunday ni ẹ wá ẹ rí pé lílẹ̀ bá ẹ̀yin ni ẹ wá máa challenge wa pé kí ló dé tá a lọ chọ́ọ̀chì wọ́n ní àwọn òwúrí lè jẹ́ kọ́ dàbí ìgbà pa àwọn rojọ́ ìyẹn síta ìgé wọn lótoró ní ìjọ táwọn bá tọ́ pèrò lẹ́nu lórí pòun lọ chọ́ọ̀chì wọn pẹ́nu tó pọ̀ mo fi dẹ́ ẹ lóhùn after eight years ọjọ́ tó o bá tó tí mo bá ìjọ náà lọ lọlé yín wọn ni àṣàwọn sì wà fẹ́ lọlé àwọn nígbà táwọn ò fẹ́ lọlé àwọn wọn ni àwọn ò wá fẹ́ rò lẹ́jọ́ tààrà àwọn àwọn ọlọ́gbọ́n náà àwọn ọ̀rẹ́ ẹ̀ wọn wá dẹsẹ pé ẹ bá wa wá wá Sunday ni ẹ wá ẹ rí pé lélẹ̀ ẹ bá wa. wọn ní débi pé ọyàn náà náà tó wá ah, kí ló dé mo wẹ one two weeks ago ilé ilé ló ló wà kí wọn bẹ church yín onílé ló wà bẹ́ẹ̀ náà náà last week òní náà ah, kí ló ń ṣẹlẹ̀ madam kí ló dé sẹ́yìn lẹ́ni kọ́kọ́ yín má lọ èmi kọ́ o wọ́n ní wọ́n ní àwọn fẹ́ dá ṣọ́ọ̀ṣì lẹ̀ ṣùgbọ́n wọn èrè ilẹ̀ ibi tí a máa lò wọn ò sì tí ì lè rẹ̀ ẹ̀kọ́ bíbélì wọn báyà ní dá wàá dúró èmi kọ́ o wọ́n níyàn náà àwọn ọ̀rẹ́ ẹ̀ mọ̀ tó kẹnu bò ó lẹ́yìn ọdún karùn-ún wọ́n ní ó tún ní ṣọ́ọ̀ṣì ẹlẹ́ẹ̀kejì àwọn ò tó lọ mọ́ wọ́n ló tún wá ṣọ́ọ̀ṣì kẹta mìíràn àmọ́ èmi ṣàn rẹ́rìn pé àbí ṣé eré mọ̀mọ́ wò nú eré ni grandma ṣé kìí ṣe pé ẹ wo fíìmù kan wọ́n ní rárá o ọ̀rọ̀ ara mi mo wá sọ fún yẹn mọ́ bí mo ti wọkọ̀ wá ni. òkè grandma kílẹ̀ wá fẹ́ gangan wọ́n ní kò sí nǹkan kan táwọn wá fẹ́ ju wípé láti ṣọ́ọ̀ṣì ẹlẹ́ẹ̀kejì yẹn táwọn ò ti lọ mọ́ tó tún ti wá ṣọ́ọ̀ṣì ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní gbogbo táwọn wí ń báyìí o ìgbéyàwó àwọn ti lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún gbà yẹn o bẹ́ẹ̀ náà làwọn bí kìíní làwọn bí kejì sínú ẹ̀ táwọn bí kẹta sínú ẹ̀ o tó ṣe pé ńgbà táwọn bá bímọ àwọn ìṣẹ̀ mọ́ lọ rèé pa àwọn ọ̀rẹ́ ẹ̀ pé ṣé pásítọ̀ chọ́ọ̀chì yín lè wá bá wa sọ ọmọ lórúkọ. nígbà tí ìgbéyàwó àwọn tó wá di pé ṣọ́ọ̀ṣì ẹlẹ́ẹ̀kẹta àwọn tó ń ré mọ́ àwọn tó ń lọ súkẹ́súkẹ́súkẹ́ ọkọ̀ àwọn tó pé tí wọ́n bá fẹ́ ṣẹgbẹ́ àwọn ẹgbẹ́ obìnrin rere àwọn ni wọ́n máa ń ṣe ìpè bó ṣe di wípé dìsìn dìsìn báwọn ṣe ń sọ̀rọ̀ yìí mọ̀mí jí o àwọn òré ṣọ́ọ̀ṣì kankan ní àá ah, ah. ah. àwọn pẹ́rẹ́ǹtì ọkọ yìí yẹn ń kọ́ wọ́n ní bàbá tiẹ̀ tí a kú ó kù yá eh, màmá wa nǹkan ṣé màmá náà kì í lọ ṣọ́ọ̀ṣì wọ́n ní màmá ń lọ. ẹ̀yìn àwọn pẹ́rẹ́ǹtì tí yín ń kọ́ wọ́n ní àwọn pẹ́rẹ́ǹtì àwọn méjèèjì ti sọ nínú Olúwa àṣùgbọ́n nígbà náà lọ́hùn ipa wo náà kó ńgbà tó ṣe pé inú òsìn ló ṣáàtì wá fẹ́ yín ọmọ onígbàgbọ́ ni yín akọrin ni yín ipa wo làwọn òbí yín kó pé ọmọ wọn ò lè délé rẹ kó di kèfèrí o wọn làwọn òbí àwọn pé pé pé pé pé pé pé àwọn òbí àwọn gan wọn tiẹ̀ tó ń pẹ́ bí ẹbí ìta wọn wọn ń kọ̀wé pé àwọn òbí ẹ̀ àwọn òbí ẹ̀ sì wọn àwọn pé kò yá wọn kò yá wọn ọ̀rọ̀ ọmọ yóò yá wọn kò yá wọn yóò yí padà ọlọ́run ó yí padà yóò yí padà ọlọ́run ó yí padà yóò yí padà ọlọ́run ó yí padà ààwẹ̀ tán lé aláàwẹ̀ ìṣòro ìṣòro àṣẹ nínú yàrá lórí bẹ́ẹ̀dì yóò tó káwọn ń disturb òun yóò bọ̀ sitting room gbọ̀ báyà ni yóò pè kí ló dé gan kí ló dé gan kí ló dé gan grandma kìlẹ̀ wá fẹ́ torí n tẹ́ ẹ ti wà lẹ́nu ẹ̀ láti ọdún márùndínlógójì sẹ́yìn báyìí màmá kìlẹ̀ fẹ́ gangan ẹ̀yin gangan ọjọ́ orí yín sixty eight ah. grandpa yẹn seventy one so ẹ̀mí pé láti ọdún bíi mẹ́tàdínlógún sísìnyín sí wọn bẹ́ẹ̀ ni ẹ̀ lọ chọ́ọ̀chì mọ́ báyìí because ìgbà tí wedding wọn fi máa wá pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún tán tó ti gbìyànjú chọ́ọ̀chì ẹlẹ́ẹ̀kẹta tọkọ wọn tó ti ní wọ ọlọmọ àlọ ṣọ́ọ̀ṣì kankan mọ́ wọn ò wá tẹ ṣọ́ọ̀ṣì kankan mọ́ dìsìn ẹ mọ̀ pé wedding wọn dẹ̀ ti pé thirty five years àkọ́bí wọn ti pé thirty three years so tá a bá ní ká ṣe ń sìn nínú àlàyé màmá ó ti lé ní seventeen years wọn ti lọ church gbẹ̀yìn. màmá ń kí gan lè fẹ́ wọ́n ní tí kò wá yí àwọn ní ìsìn ni wípé. ara tó ń dàrú lásìkò tó ń mèrè ṣe ká máa fẹ́ lọ tí ò yí àwọn ní ìsìn pé bóun gan-an ikú ọ̀dọ́jọ́ àrùn òdòsù àwọn méjèèjì ọ̀jọ́dọ̀ àwọn ń dàgbà ní kọ́lọ̀ ń jẹ́ káwọn ò jẹ wọn ọmọ pẹ́ ẹ̀mú ni màmá ipa wo wá làwọn ọmọ yín ń kó kí ni àwọn ọmọ wa ń ṣe é sí wọ́n ní àwọn ọmọ ti pé pé pé pé pé pé pé wọ́n ló sì ní wọ́n ní ìkan àkọ́bí àwọn ti pàṣẹ fáwọn wípé ẹ wo grandma ẹ wá church kan tẹ́ máa lọ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ wọn lè halẹ̀ mọ́ yín mọ́ stage yìí ẹ wò ọ̀rọ̀ kọ̀ọ̀kan kọ́kọ́ kó ṣòun ló kó ilé. ṣé wà ń bẹ̀? wọ́n lọ́kọ̀ bí àwọn fárígá gbà tó tó stéèjì kan lè kejì náà fárígá pé grandma ẹ máa lọ sí church tẹ́ ẹ bá lọ sí church ń ìgbà táwọn bá fẹ́ ṣe wedding wọn ni àkọ́bí àwọn wọn ló sì ti lọ ó ti ṣe ìgbéyàwó ṣùgbọ́n onílànà ọmọ pariwo ni bíi ti tọdún táwọn náà ṣe tàwọn. ẹ̀kọ́ mi ò dákun jọ̀wọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ gbọ́ tèmi. aya mi má kọ̀ mi o. máa ṣeré máa ṣeré máa kọ̀ mi o. máa ṣeré ṣeré má gbọ́ tèmi má ṣeré má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan má ṣeré má ṣeré aya mi má kọ́ ẹ wò ó má ṣeré bó bá kọ́ mi. torí mo mọ̀ wípé ẹ lè bá bẹ̀rẹ̀ sí ní pè ń sìn ẹ máa fẹ́ sọ pé ipa wo làwọn ọmọ kó ló jẹ́ ń sọ ipa táwọn ọmọ ti kó wọ́n ní èyí àkọ́bí àti kejì wọ́n ní àkọ́bí ìgbéyàwó bòńkẹ́lẹ́ pé kọ́ mọ́ pariwo gbagba dúdú ni ó ṣe wọ́n ní ṣùgbọ́n ìkejì ìgbéyàwó ẹ̀ wà ń bọ̀ lọ́nà báyìí wọ́n ní ọmọ yẹn wà ń sọ wípé ẹ dúró ná ẹ dúró náà but grandma wọn lọkùnrin nìyẹn ṣe ìgbà tá èdè lọ church kankan tí dáàdi náà lọ church kankan ṣé báwo ló ṣe máa wá rí ah, kí ni wọn ní àwọn ṣàṣe sùúrù èèyàn ọmọ ẹ sùúrù lọ́gbà o sùúrù lọ́gbà o sùúrù lọ́gbà sùúrù lọ́gbà wọn ní bí ọba ti ẹwà jẹ tìyẹn wọn ní àwọn méjèèjì ń sìn àwọn ń gbó lọ kọlọ̀ ń dá àwọn ó gbó kalẹ̀ mo láàmì wọn ní tiẹ̀ náà dà wọn ní ọkọ àwọn ti pé ọdún mọ́kànléní àádọ́rin bá a ti ń sọ̀rọ̀ yìí wọ́n ní bí ọjọ́ bá wá dalẹ̀ ah, mo ní òkè ṣé ti pé àtìgbé bàbá rélé bó bá fẹ́ ṣẹlẹ̀ pé ìjọ wo ní ọkọrin yẹn àbí <laughs> lẹ́yìn náà ó gbọ́ ẹ̀ tọ́ pé àtìgbé mọ́mọ́ rélé ṣé bí irú ìsìn yẹn ó ṣe wáyé lẹ̀ mú béèrè wọ́n ní ẹ̀ ah, ẹ̀ gbọ́ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn aráàlú ẹ lọ sí gbogbo àwọn ọ̀dọ̀ àwọn mọ́jì ó bàjẹ́ múlérò àwọn àtẹ́bíṣẹ́ múlérò àwọn akọgun múlérò ìyámẹ̀tò múlérò ìyálòdè múlérò yèyé múlérò ẹ àròdọ̀ wọn ẹ lọ ọ̀dọ̀ àwọn tí wọ́n èyí dá wàá dá lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn mọ̀lẹ́bí wa ọ̀rọ̀ ẹ lọ ṣe family meeting lórí afẹ́fẹ́ hmm, ọ̀rọ̀ rẹ o. Tilẹ̀. Mama at sixty eight. ẹ bá jẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀. tí ìgbéyàwó wọn pé ọdún márùndínlógójì bàbá at seventy one grandpa àti grandma oríwo là á kọ́ sí gbẹ̀du ìmọ̀ràn wo là á fún màmá màmá rò ó wọn ò mọ bí àgbàlagbà wọn wà á bú sẹ́kùn. lọ́rọ̀ ìlera yìí ẹ dá sí. kí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ ló yẹ. zero eight zero three two three two ten fifty nine plus eh, two two three four àbí báwọn wá o báwọn wá o plus three two four eight zero nine two two two ten fifty nine láti ilẹ̀ òkè zero eight zero seven seven seven seven ten fifty nine kí ni kí màmá ṣe grandma àbí ojú tí màmá fi wò ó nìyẹn ojú wo lẹ́yìn sì tún fi wò ó. ẹ jẹ́ lọ pààkádépà látọjú ọjà kẹ́ ẹ lè ráàyè dá sí dáadáa. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. again for ShopRite's big low price carnival. Make una ready for bonga deals there for everybody for inside our family. Buy six can of Coca-Cola, Fanta or Sprite for 999 naira, 99 kobo and Golden Mon 800 grass series for 1699 naira, 99 kobo. No miss out oh, on top these deals them. All this price then go last till eh, June 26, 2022. You don't wait for life you go to meet life. Morning after morning, cup after cup, with the stimulating aroma and rich creamy taste of Nescafe Original 3-in-1. Available at 17 naira per sachet. And for every 8 sachets you buy this month, you get 1 sachet absolutely free. Start strong, finish strong. It all starts with a Nescafe. T's and C's apply. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ káàbọ̀ adélàtọ́jú ọjà ẹ dá sí o. ó wá ojú rẹ̀ ó láti ṣèyí sí o èkìtìkété zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine plus two three four eight zero nine two two two ten fifty nine ṣe ń kókà. ló sọ pé tí n bá gbàgbọ́ ẹ̀rù ayé kò ní bá mi ibo ló wà. grandma versus grandpa. bẹ́ẹ̀ gan ni. níbo ló wà ojú rẹ̀ dá lẹ̀ jáwọn èèyàn wọlé àwọn girama àti grandpa náà fẹ́ dá sí i. àníyànjú tí wọ́n ń gbé wa. ìwọ ló sọ pé tí bá. kí ni kí màmá ṣe at sixty eight. nígbà míì pẹ̀lú ọ̀rọ̀ grandpa seventy one. ẹ̀dá ayé bẹ́ẹ̀ lọ hello. ẹ káàárọ̀ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò ká lè gbọ́ yín yé o. hello. ẹ káàárọ̀ o. baba shalom. shalom o good morning. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ mandela láti jerusalem akọmọ ìṣẹ́wọ́. mo bá gbà máa ń níyànjú pé ká máa kó mi lò lọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ni kò sí ní ètò tọ́ bíbélì ló kọ́ ká má kọ ìpéjọpọ̀ ara wa sí sílẹ̀ tó tọ́ dé ìtàn náà mi àti fanta fẹ́ fàyọyọ. hello. hello. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ dr olùtayọ̀ falẹ́tì ẹ káàárọ̀. a kú ojúmọ́ o comrade Dáre Àjàyí. a kú ojúmọ́ ẹ ṣeun. ẹ rà mà ẹ kúṣẹ́. iṣẹ́ tí mo wá láàárọ̀ yìí ó mọ̀ ìyá mi lẹ́nu tí bàbá bá tẹ̀ yarí tí bàbá náà wò lọ jọ́ọ̀jẹ̀ pé àwọn ò sí lọ́hùn kí ló tán mú ìyàwó wọn dání pé kí ìyàwó wọn sọ lọ́hùn ọtá má tẹ̀ wá ní ẹgbẹ́ kan tí wọ́n ń ṣe é wọn tó lọ fi wọn tó lọ fi ọlọ́run tí kí ló yà kán dí ìyàwó wọn lọ́wọ́ náà mọ̀ mú kan fẹ́ràn màmá ni látọ̀ ní màmá ń gbọ́ program báyìí bí tí màmá gbá ọ̀rọ̀ ayé wọn dé báyìí kí wọ́n mọ̀ dá bàbá lóò mọ́ kí ah. màmá wálé ìjọsìn kan tí wọ́n mọ̀ lọ́mọ ìjọsìn tòótọ́ bá wọn bàbá wọn àwọn ọmọ ló máa jà fún wọn yíò yíò sọ pé ah, fámìlì ẹ̀ kan àbí fámìlì ìjà fámìlì ìyàwó kan àwọn ọmọ ti mature tó mo rọ mọ̀mọ́ tí màmá wálé jọ tó bá dáa báwo káwọn máa lọ tiwọn tó báwo bàbá kan lọ báwo kan máa lọ tiwọn kò kò kò wọn ká má bẹ̀rù ká má bẹ̀rù bàbá mọ́. ká má bẹ̀rù bàbá mọ́. ká má bẹ̀rù bàbá mọ́ bàbá ló kó ọmọ nípa pamọ́ra wọ́n hmm. wálé jọ tó bá dáa káwọn máa lọ tiwọn hmm. o kò jẹ́ mọ̀ràn tí mo ní fún màmá o àtàwọn ò o. màmá ń gbọ́ grandma hmm. hello. ẹ̀rọ ohun ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sá o. a kò jùmọ̀. ee ojúmọ́ aláyọ̀ rèé èèyàn mi rèé pàdé mi jòjòjò. balógun olùgbéyìnga rẹ. ti ọmọ ni àbí dókítà ok dókítà olórí oníjó <laughs> Eh. kò burú ọ̀rọ̀ mọ̀rẹ́ o ẹ̀wọ̀ tún ti grandpa fi grandma kan pa o. Eh, ọ̀rọ̀ yìí kò kò tiẹ̀ ó yí ó le lójú mi díẹ̀ ṣùgbọ́n ìjẹ́ ẹ béèrè lọ́wọ́ grandma bóyá grandpa ti fẹ́ ìyàwó kan kó tó fẹ́ wọn. rárá èmi náà béèrè débẹ̀ wọn ni rárá. kó wá ṣe mọ̀ pé ó máa nídìí pàtàkì tí bàbá yẹn fi ń ṣe bẹ́ẹ̀ kó wá jẹ́ pé ikú tó pẹ́ lẹ́dìyẹ kò tó gbọdọ̀ pé léwúrẹ́ ni òun ló jẹ́ kí n béèrè béèrè yẹn owó náà ni bàbá jẹ tó yẹn títí títí títí àdéjọ seventy one. èmi náà fẹ́ sọ pé sówú kọ́ ni tá a pèlè ìbáyìí. owó ni àbí kò èmi kàn rí pé owó ni grandpa ń jẹ ó dẹ̀ kí grandpa gan kan ti kó oúnjẹ wọn ti wálẹ̀ díẹ̀ nítorí tí ń lò bọ̀ láti thirty five years ah. Ah, bí yẹn bá ra mọ́tò láti thirty five years gan ah, yóò ti lò débi kan náà hmm. so ètè mi kàn máa sọ ni pé kí girama torí pé olúkálukú ni ó gbé àgbélébùú ẹ̀ tábà dọ́dọ̀ lọ́hùn o mm-hmm. kò ní sí pé ọlọ́run ò ní béèrè lọ́wọ́ rẹ̀ pé ọkọ rẹ̀ ló ní ọmọ sìn mí ní tó bá dìdọ̀ ìjọba ọ̀run o mm-hmm. kí girama kan wábì kan ládùúgbò wọn kúkú lè kọrin mọ́ nísìnyí àbí wọ́n ṣẹ̀ mọ́ di aṣọ mọ́ kán náà fẹ́ kọrin àbí wọ́n fẹ́ ṣaṣọ náà àbí wọ́n fẹ́ ṣe ṣọ́ọ̀ṣì wọ́ọ̀dì kán máa lọ lọ́jọ́sìn grandpa ò lè lé wọn jáde mọ́ ṣé grandpa fẹ́ máa fi irùngbọ̀n fẹ́ náà fúnra wọn ni wọn ò lè lé wọn jáde ẹ jẹ́ kí grandpa grandma wá ṣọ́ọ̀ṣì kan ládùúgbò kan máa lọ hmm. ọlọ́run á wá pẹ̀lú káwọn náà dẹ̀ máa fàdúrà grandpa lọ́wọ́. tí wọ́n ní grandpa ti sọ wípé báwọn bá ẹ dán wò ọkàn ọkàn ọmọ wà lẹ́njọ́ náà tọ́wọ́ bẹ́ẹ̀ gbé bíbélì tọ́pọ̀ ọkọ̀ rí ṣọ́ọ̀ṣì kan ah, tí wọ́n tí wọ́n mọ̀ sí kọ́ ọmọ kọ́ ọmọ asọ́tọ́ ọmọ mú asọ́tọ́ ọmọ ló ń bí ọba wà kó mú dá tí girama bá lọ tí girama bá lọ fọ́sẹ̀ kan grandpa máa wá wọn kan. ẹ rò bẹ́ẹ̀. wà wà wà à àti tó bá yẹ kó lọ́mọ lọ́dọ̀ tó bá ti jẹ́ girama àti grandpa náà jọ ń gbélé girama wà grandpa ó wà wọn. tọ́ bá fúnra wọn. mọ tá a bá ní wọn ó wà wọn ẹ máa gbọ́ tá a bá ní kọ́lọ̀ mọ̀jẹ̀ tọ́lọ̀ ń bá jẹ́ ńkọ́ tá a bá ní wọn ó wà wọn tí wọn ò wà wọn ńkọ́. ẹ àwọn ọmọ ó mú ọmọ girama padà wálé tá ẹ rí gbogbo nǹkan ni sùúrù máa yanjú o gbogbo nǹkan kọ́ gbogbo nǹkan kọ́ ìgbà míì wà ká máa dà ságídí tá a bá dà ságídí àátúntò tó lóòótọ́ ló bí girama ṣe ń sọ tó bá tí girama bá ìkànnì wọn bá ọlọ́run níjà ọlọ́run ajẹ́kẹ́mi wọn gùn ta ni ó ṣa ta ni ó tọ́jú wọn ta ni ó gbé gbonikan yà sí hmm. ojú owó tí girama jẹ yìí náà tó gẹ òun tó gẹ káwọn <laughs> ọmọ girama náà kan lọ pè wọn kán bá wọn sọ̀rọ̀ wọ́n ti bá wọn sọ̀rọ̀ wọ́n ní ẹ pé ìyá yín ni ìyàwó mi ni àṣẹ mi kò tó bẹ́ẹ̀ láti dá kọjá. olúkálukú ni ó gbé àgbélébù rẹ o olúkálukú ni ó rà ìṣedéédé olúwa ẹ̀ tó bá dọ́dọ̀ ọlọ́run ẹ jẹ́ kí girama kan dẹ̀ dá ságídí wò náà ká gbọ́ nǹkan táwọn ti girama ó sọ àbí bóyá kẹ̀dẹ̀ kúkú lọ bá wa bá grandpa kí àwọn ará múlẹ́rú lọ bá wa bá grandpa kán bá wa bẹ grandpa àwọn mọ̀lẹ́bí múlẹ́rọ́ àwọn náà ti dàgbà. ṣe wá ràn mọ̀lẹ́bí múlẹ́rọ́ tá a bá jọ rìnrìn àjò ọkùnrin gbọ́dọ̀ tẹ̀lé abẹ́yẹ bá ní a lọ ọkùnrin ṣàmọ̀ pé ọkùnrin sọ́kùnrin ní ọ̀fẹ́ ẹ̀ jẹ́. bẹ́ẹ̀ ni ọkùnrin náà pọ̀ ní wà sẹ́yìn. mọ̀mọ́ mọ̀mọ́ mọ̀mọ́ ẹ mọ́kùnrin dání. àìsí ilé rẹ ni mo mọ̀ pọ̀ ọlọ́run bá wa yanjú ẹ̀. àìsí ilé rẹ ni mo mọ̀ pọ̀ ọ̀dà lọ. àmì àbájọ àbájọ gbé kẹ̀kẹ́ débẹ̀. òbúrú ẹ̀ ṣeun ẹ jágbọ́ tẹlumi o. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ojúmọ́ aláyọ̀ rèé o múlẹ́rọ́ lè tó fresh ilé tí wọ́n. àmín. gbogbo orúkọ mi ni ògúnjẹbí láti ìlú alright sir. ẹ rí àwọn ọmọ yẹn ni kí wọ́n fi bàbá àti ok ọjọ́ dúkù. ok wọ́n sọ jọ fẹ́ sí wọn. Mm. bàbá bá tún wá yarí nílẹ̀ gbọ̀n. Mm. kí ni ọmọ ọ̀dọ́ ìjọba wù. akíndé tó ní gbọ́dọ̀ Hmm. ọmọ yẹn ó fi tó gbèdéke nílé fún bàbá wọn. wọn ò gbọ́dọ̀ sọmọ lẹ́nu àní wọn ní ìyá yẹn ni ìyàwó tèmi ni. ẹ kí yàn lọ ṣọ́ọ̀ṣì mi náà kọ́ lọ sọ́dọ̀ bá wù ú àtúndé kọ́ lọ sọ́dọ̀ bá wù ú bá ti di kó ṣe ó pè jọ ní ọ lórí. Hmm. irú rárá wo ni. rárá múlẹ́rọ̀ fresh lẹ ti ń gbọ́ hello hello. ẹ káàárọ̀ àti tayo. ẹ káàárọ̀ sàmà. oyè gbẹdẹgbẹ yẹ káàárọ̀. àdúpẹ́ ọkọ yín balẹ̀ tó ń pẹ̀. ẹ kojú mọ́. ọ̀gbẹ́ni solution láti uk. solution dé ọ̀yá ọ̀yá ọ̀yá. gẹ́gẹ́ bí òwe ẹ̀yà àgbàlagbà àyè pé ẹ̀ṣẹ́ òkè máa ń dédé iṣẹ́. bàbá wo ọ̀rọ̀ yẹn láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ṣeé ṣe kí grandma máa ń nà tán fún yín láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lórí àwọn ìwà tí ó fi fa tí káfá fi ń suspend wọn ní church nítorí wo sinẹ́rù tẹ kàkàlẹ̀ lé níye èmi wà nù fíìmù yẹn for a very long time exactly bó ṣe ń ṣẹlẹ̀ nínú family tèmi when I was very very young òun náà ní eléyìí ó kọjá pé ó yàtọ̀ díẹ̀ ni. ẹ̀yin náà wà nù fíìmù pé ẹ̀yin àti àwọn yín ẹ stop church. irọ́ kò ṣe é ní àwọn pẹrẹntì tèmi lèmi ń sọ̀rọ̀ gba yìí sí ẹ understand. ti dadi ti dadi sorry o ti dadi yín ní àti eh, mọ́mí yín ò gbọ́dọ̀ lọ́bì kankan náà sì lọ pẹ̀lú. bẹ́ẹ̀ni eh. dadi mi ṣe ó ti wọ eighty eighty eighty nine nísìnyí mọ̀mísí mi seventy five. Wow. so mo bá wọn bẹ̀rẹ̀ nígbèsí àzìn nígbà táwa tó bí àwa màmá mi onígbọ eh, ìdílé oní muslim ni wọn tọ́sí dáàbò mi ti lọ fẹ́ wọn catholic ní dájú mi nígbà tí wọ́n fẹ́ wọn wọ́n sì nígbà tó máa gba ìgbàgbọ́ nínú cac lọ́lọ́ gba ìgbàgbọ́ sí. wọn ò gbà sí catholic. nígbà tó dé gbà wọn ò gbà sí catholic ọ̀sìn mi ò dẹ̀ bá wọn kò bá wọn pọ́n. nígbà tó ń lọ gba ìgbàgbọ́ sínú cac ẹ̀yìn kẹ́mọ́ bí cac ṣe máa ń àwọn tó máa ń gbàdúrà pẹ̀lú tara yẹn ni. bẹ́ẹ̀ni. ó jẹ́ pé àtiṣe òru àtiṣe ọ̀sán àtiṣe ìrọ̀lẹ́ gbogbo ẹni mọ̀ sí mi máa ń lọ. so tó táìmù kan tó yẹ ìgbẹ́ nǹkan ìrújú ẹlẹ̀ obìnrin yìí every time wọ́n kọ́ṣẹ́ òru wà lọ wọ́n kọ́ṣẹ́ ọ̀sán wà lọ ìpàdé àwọn aláboyún wà lọ ìpàdé àwọn obìnrin rẹ̀ wà lọ èmi nìkan akọ̀ jókòó kalẹ̀ sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ mm. so kò tẹ́ wọn lọ́rùn kó tó bẹ́ẹ̀ mú kan wọ́n sọ pé wá tó o bá ti lè jẹ́ pé Sunday nìkan tó bá máa lọ chọ́ọ̀chì o ò lọ chọ́ọ̀chì mọ́ níwà ilé wa àti chọ́ọ̀chì fẹ́ǹsì ló láwọn sí méjì báyìí. ilé yín àti chọ́ọ̀chì ibi tí màmá ń lọ àbí tí bàbá ń lọ kí bí ìsùwà gbọ́ ohun kìíní yẹn ń já kura wọn ah, mo dẹ̀ ti ń gbọ́ yín clearly dáadáa tẹ́lẹ̀ Mr Solution. ẹgbọ́n sókè mi. Ah, oh, ẹgbọ́n sókè kí n mọ̀ bóyá ti sọ. ó yá ohun. kò bóyá kẹ́ ẹ tún mi pè ohun ó ṣe jálùjápọ̀ hello. ó lè bá ìwọ ló wà ojú rẹ já. hello ah, hello ẹ káàárọ̀ o yes látàgọ́ òwòye. ọdún àti ẹ̀dùn wípé màmá fún ààrẹ àwọn ọmọ rẹ̀ ẹ̀kọ́ lọ́tọ̀ nítorí pé ọba mọ́ màmá wọn sọ́dọ̀ wọ́n lẹ́tọ̀ọ́ láti mú ìyá lọ sí church. ẹ̀yin tẹ́ fi ń gbọ́ wàhálẹ̀ látàgọ́ òwòye ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ ẹ kúrò lẹ́gbẹ̀ẹ́ hello. solution mọ̀ sí tún wà ń bẹ̀ hello. hello sẹ́tìn gbọ́ báyìí. ah ok ẹ tún ti pè padà ọ̀rọ̀ ẹ bá ń wá ṣe kánmọ́kánmọ́ torí káwọn ọ̀rẹ́ lè dà sí ok to to to conclusion tó bá yẹ kó gbọ́n nǹkan tí mo kà lẹ́yìn wípé màmá wọn kì í gbé chọ́ọ̀chì sórí ju fámìlì wọn lọ tó bá yẹ pé wọn ò rẹ́spẹ̀tì pásítọ̀ ju ju ọkọ wọn lọ tó bá yẹ pé gbogbo nǹkan tí ọkọ wọn fẹ́ òun ni wọ́n ń ṣe fún wọn ọkọ wọn kàn ní pé naturally kan máa lọ chọ́ọ̀chì nìyẹn ọ̀dà àmọ̀ràn tẹ́lẹ̀ máa gba màmá nínú ọjọ́ orí tó wà sí wọ́n lè di church wọ́n máa lọ church kò sí nǹkan tí bàbá lè ṣe mọ́ at seventy one tí bàbá lè gbé ọwọ́ kankan ọmọ wọn ti wà ń bẹ láti stand pọ̀ tó bá yẹ pé màmá ní nǹkan tí wọ́n ń ṣe wọ́n fi gbé chọ́ọ̀chì tó fún chọ́ọ̀chì priority ju ilé wọn lọ wọ́n kẹ́rẹ̀ láti wọ owó ẹ̀ balẹ̀ ẹ ṣe kan mm. ó dáa o. ó dáa ó dáa ẹ ti balance ẹ ṣe Mr Solution láti London àwọn tí wọ́n sọ jáde nú àwọn ọ̀rọ̀ yẹn ó ní kìmí. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ kú ètò. ọlọ́run ní màá ń to ọkọ̀ yín bọ̀lẹ́ tí ń dá sí. ọlọ́run àwa pẹ̀lú ọ̀gbẹ́ni ajúlú lórúkọ tèmi láti Ajíbọ́dẹ̀ adéolú. síbẹ̀ ni láti àjíbọ̀dẹ̀. ẹ tẹ̀síwájú ẹ máa pẹ́ ń bẹ́ sọ. yes ẹ ṣeun ṣe rí inú ṣọ́ọ̀ṣì nìkan kọ́ láti lọ́ọ̀ sí ọlọ́run. bẹ́ẹ̀ni. ohun tí àyìn gangan ṣe òun là ń pè ní ìsìn lọ́run tó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ yẹn gangan gan. òun bẹ́ẹ̀ ni ìwé Jákọ́bù orí kìíní ẹsẹ̀ twenty six sí twenty seven ó sọ ìtumọ̀ ká sí ọlọ́run fún wa ń bẹ̀ tó yẹ bá yé wa dáadáa a mọ̀ wípé à ń lọ ṣọ́ọ̀ṣì à ń lọ nǹkan yẹn kọ́ làbí ń sin lọ́hùn mm-hmm. nínú pípa òfin ọlọ́run mọ́ gangan ìsìn ọlọ́run wa tó àlẹ́ yẹn náà sẹ́yìn pátápátá. mr adeolu ẹ̀sà ṣé pásítọ̀ ní ni àbí báwo sà. ẹ ẹ jẹ́ àfihàn lẹ̀ ẹ jẹ́ àyànjú èyí tí a gbé dání yìí lọ́wọ́. so ṣùgbọ́n kókó ilé tí àyàn wa sọ kẹ́yìn pé ọjọ́ ti ń dalẹ̀ tí àyíṣú bá fojú dé mm. tí ọkọ fẹ́ pa àgbẹ̀ mọ́ mm. ta ló kù tí ó ṣe ìyẹn ni kókó ṣùgbọ́n lórí àsìlọ́run àsìlọ́run èyí tí àyìn ṣe yẹn gangan ló dáa ọkọ lókùn tí ó bẹ́ẹ̀ náà bá wá jẹ́ kókó ṣé mọ̀mọ́ ni ọ̀wà eh. àdàṣe ni àbí ìjọbi tí wọ́n lọ rí. solution sí ìyẹn solution sí ìyẹn nìyí ẹ sọ fún ìyá kí ìyá wa chọ́ọ̀chì kan kì í ṣe pé tí yóò máa lọ ṣùgbọ́n ṣọ́ọ̀ṣì kan tí wọ́n wá bá pásítọ̀ ọbẹ̀ sọ̀rọ̀ níjọ́ tí wọ́n bá rí tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n máa fún wọ́n máa bẹ ránṣẹ́ tó owó tí èèyàn bá ń kún ti darúgbó débì kan náà tẹ́lẹ̀ èèyàn lè lọ ṣọ́ọ̀ṣì mọ́ owó èèyàn ní máa ń sọ̀rọ̀ lọ́pọ̀ ṣọ́ọ̀ṣì ah. owó téèyàn ń dá síbẹ̀ ní wọ́n àgbọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì ní ti kì í ṣe pé torí wá ṣọ́ọ̀ṣì déédéé ṣùgbọ́n iye tó dá sínú ṣọ́ọ̀ṣì ń dáwó déédéé ṣe ń san gbogbo owó òjọ òun ni wọ́n á fi bóyá àwọn máa sìnkú rẹ̀ tàbá àwọn ò ní sí so kí ìyá yẹn wá ṣọ́ọ̀ṣì kan kó pe pásítọ̀ bẹ̀ kó máa fowó ránṣẹ́ síjọ kó jókòó rẹ̀ nílé. láì ṣe pé bóyá wọ́n ní àìlera kankan torí ajẹ́pẹ́jọ tiwa èmi mọ̀ gbósùbà fáwọn arúgbó òjọ wa o ẹ́ eh? àdàgbà eh, eh. yẹn ò sọ pé kéèyàn máa lọ sí lọ́hùn níjọ tí. pẹ̀lú condition tó wà ń bẹ̀ ẹni tó ti ń forí tìbọ̀ látijọ́ ìtìdílé wọn ò sì dàrú tábà ní kó fagídí ṣe lónìí kó má jẹ́ pé mọ̀ràn ti wà yẹn ní òun kí àyàn lọ jẹ́jọ́ níwájú ọlọ́run tí éfà bá fi ìṣèjọba lélẹ̀ fún ádámù jọ́ àná tí èṣù dé tó nígbà ọkọ mi ti rà gbọ́dọ̀ jẹ́ àṣìgbọ́dọ̀ jẹ́ náà nìyẹn tí ò jẹ́ bóyá àbámọ̀ bára wa ń gbé ta wà lónìí hmm. ọlọ́run ṣàánú wa ẹ ṣeun bọ̀dá adéolú tọ́ all right tó sì kọjú sẹ́nìkan yìí náà lọ́kọ sẹ́lòmíì bí ìlú gángan. zero eight zero three two three two time fifty nine múlẹ́rọ́ lẹ́tọ̀ yìí o. grandma versus grandpa hello. ẹ káàárọ̀ ẹ pé tó. làwọn kazeem rè. bẹ́ẹ̀ láti ń gbọ́. all right. ṣẹ́rí mo kí màmá yẹn mo kí wọn mo yìn wọ́n mm-hmm. fún ìrọ̀jú tí wọ́n ní láti ìbẹ̀rẹ̀ wá. Mm nítorí nínú ìgbéyàwó ẹ̀dá kò sí bíyàn ṣe lè perfect tó áńgù kó máa wà láti máa fi ìgbéyàwó yẹn àmọ́ màmá yẹn fi sùúrù ẹ̀mí ọlọ́run wọ́n fi tó débi stage tí wọ́n dé yìí tẹ́wárẹ̀ tó wá kù ti rí pé ọwọ́ àwọn ọmọdé tó kù sí ti wà orí tí àgbàlagbà bá ti ń dàgbà dé stage kan especially tí irú situation báyìí bá ti ń wáyé láàrin yìí ọkọ àtìyàwó mm. àwọn ọmọ ló máa wá yanjú yòókù tó ti yé yín látàrí pé bí wọ́n ṣe máa to ìgbéyàwó àwọn òbí wọn mm. bí wọ́n ṣe ebélẹ̀ ṣe wá rí àwọn ọmọ ló máa ṣe wọ́n á pe àwọn òbí wọn méjèèjì especially bàbá tí ó dá nǹkan yìí sílẹ̀ lájẹ́ pé kí má màmá lọ sí church ohun tí bàbá bá sọ fún wọn àwọn ọmọ á àwọn ọmọ á dẹ̀ gbé ìgbésẹ̀ lé lórí mọ̀lẹ́bí gbọ́dọ̀ involve lé lórí àwọn hmm. pastors church tó bá jẹ́ èyí táwọn ọmọ ń lọ wọ́n gbọ́dọ̀ involve lé lórí láti jẹ́ pé kí gbogbo nǹkan yẹn kó lè tẹ̀sù because láì tẹ̀sù ìgbéyàwó yẹn ti kù díẹ̀ bọ̀ kí màmá yẹn ṣáà ti fi sùúrù máa ṣe ọ̀pọ̀ ẹ̀ ọwọ́ àwọn ọmọ ló wà ọlọ́run àdẹ̀bà wọn sí mọ̀lẹ́bí wọn ṣe. àmì àṣẹ ìdùmarè ẹṣẹ mr kazeem olóhùn obìnrin àtẹ̀jíṣẹ́ ń wọlé lórí ẹ̀rọ ìléwọ́ níbi tí wọ́n ti fi ṣọwọ́ ẹni ọ̀hún pé ẹni tí ọlọ́run mọ̀ ló kọ òun wọ́n ní kí girama gba ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ lọ. wọ́n ní mò ń gbọ́ yín. ẹ̀ló ẹ káàárọ̀ o. mò ń gbọ́ yín sà. Mandela ni. o oh, ẹ tún padà wá. Mandela ni. all right. ẹ kí ni ẹ kọ́ tilẹ̀ kan. àtàwọn hmm. sí pé tòótọ́ bábí ni pé ká má fọ̀kọ̀ jẹ́ wa ní ìlú pé bábí ni wàá sọ pé bí wàá ti lọ chọ́ọ̀chì o kò ní rí ọ̀run wọ̀ tó ti yé bẹ́ẹ̀ ọ̀dọ́ àbá sọ pé sọ pé lẹ́ẹ̀kan yìí náà fẹ́ sọ náà àwọn ti sọ pọ̀lọpọ̀ nílẹ̀ pé for thirty five years màmá ti ń fún mi lò ó bọ̀ káwọn tí màmá lọ kúrò ṣe ká má lọ domi ká má lọ dalé ńlé léru mm. ká wà ńlé ká máa sin ọlọ́run nítorí mi rò lọ́rùn tèmi ní kọ́ńtẹ̀ ẹ̀ ọlọ́run àwọn ọ̀dà sáà náà kì í fẹ́ wọ̀ fẹ́ sin ọlọ́run àti ká kúrò sí báyìí ká má lọ dalé dalérú ẹgbẹ́fẹ̀ ìjọba àti ìjọba ìwà tó wà ní tíṣọ́ọ̀ṣì o wọn ò ní wọ ọrùn ní ìrìkọ́ báyìí kọ́ bẹ́ẹ̀ náà ọkàn tilẹ̀ máa fi ọkàn wà lọ́ta ànímọ̀ kọ́mọ̀ náà ni ẹ̀sìn ó dà Mandela ẹ̀sìn àdúpẹ́ wọ́n ní kí grandma gba ọ̀dọ̀ àwọn ọmọ wọn lọ wọ́n ní at what age wọ́n ní tá a bá wádìí dáadáa grandpa wọ́n ní wọ́n wà nínú ẹgbẹ́ àtọ̀ wọ́n lórúkọ tàwọn ní comrade Adégbóyèga Sódíyà láti Àpáta ń bàdàn jẹ́ nǹkan fún àtẹ̀jíṣẹ́ ń bẹ̀ yẹn jẹ́ nǹkan àtẹ̀jíṣẹ́ ẹ̀bẹ̀ yẹn jẹ́ àtẹ̀jíṣẹ́ ká mọ̀dá àwọn àyàn lágara náà lójú Facebook. ọ̀gbẹ́ni Gbẹ́ngà Adéwálé wọ́n ní mọ̀mí jí o wọ́n ní ok àìtí tí ń protest náà pa àka mẹ́sẹ̀gì yín o sorry. wọ́n ní ìdílé ò lè dàrú torí pé màmá ò lọ sí church o ọ̀gbẹ́ni Gbẹ́ngà Adéwálé lọ́kọ bẹ́ẹ̀. nígbà òun fà wálẹ̀ díẹ̀. mo wá pàṣẹ lórúkọ Jésù òjò ní rọ̀gbìn gbóná tínú bá rómi á. àǹtí wùmí emmanuel àwọn wọn fọ́ léèbó wọn fọ́ léèbó sójú facebook o wọn ní nígbà tọ́rọ̀ bá ti wá di pé láàrin ọkọ àti ìyàwó báyìí eh, nípa ọlọ́run tọ́lọ́run tó sì ti di pé ọ̀rọ̀ ọlọ́run wà nínú tí wọ́n ń fà láàrin ara wọn wọn ní èèyàn gbọ́dọ̀ mú kan. omi ayé mi á dára inú mi á dùn ayọ̀ mi abọ́sẹ̀dé olúfẹ́mi jáde sọ́lá olúfẹ́mi wọ́n pe tí bọ̀dá solution wí ń lu London àwọn faramọ́. àtẹ̀jíṣẹ́ orí fóònù tọ̀dọ̀ mi ń bí àwọn wípé arábìnrin àríkẹ́ adégbóyèga láti ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní tàwọn ń tàwọn o kò sí nǹkan tó lè wọ̀ káwọn ọmọ màmá má dá sí i wọ́n ní ah, èhé pẹ̀lú ọjọ́ orí bàbá ó yẹ wọn ti rọ̀ ọ́. Adérónkẹ́ ah, mìgbọ́ Àtinúkẹ́ lójú Facebook ni wọ́n ní ó tẹ̀yẹ kárẹ́ni tí òbí bàbá rí kí gan ló dé tí wọn ò tiẹ̀ fi wá gbà kí mọ̀mọ́ mọ kópa kankan nínú chọ́ọ̀chì ṣé ọ̀rọ̀ darapọ̀ mọ́ akọrin náà ni ó wàá fa àbí owó náà la wa lè pè ní bí. gbàgbọ́ ẹ̀rù ayé kò ní bá mi ìbò ló wà ojú rẹ̀. Gbẹ̀ngà wọn ní bàbá ọmọ ṣàlàyé ara wọn wájú Ọlọ́run o bó ṣe á jẹ́ wípé àwọn ni wọ́n sọra wọn di aláṣẹ ayé nínú ayé màmá. ojú rẹ̀ dá wọn. àtẹ̀jíṣẹ́ ń wọlé pòròrò pòròrò. a lè ká gbogbo ẹ̀ tán. àti tójú Facebook màmá náà já sí i wọ́n kà á màmá gan kà á. ṣé bí wọn ló sọ pé. àti torí ẹ̀rọ ìléwọ́ a fi ṣọwọ́ sí màmá lè tá àbálẹ̀ kàtán yìí. ṣé bí wọn ló sọ ẹ wò ó. ètí bá gbàgbọ́ ẹ̀rọ ká lè mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú òdílé mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn. mo sọ fún yín pé bọ́bá jẹ́ pé lórí bíi pé mo wo àwúrẹ́ ọ̀rọ̀ àwọn grandma àti grandpa ni o bá dijọ́ mẹ́jọ grandma grandpa náà ni tí ọ̀rọ̀ tijọ́ mẹ́jọ dálé lórí òkè tòní yìí grandma ló mú ọ̀rọ̀ grandpa wá tijọ́ mẹ́jọ grandpa hmm, ló mú ọ̀rọ̀ grandma wá bàbá ní a máa tó pé kọjọ́ sọ̀sẹ̀ ẹja tí ìwọ̀ ètò múlẹ́rọ́ gbé lẹ́nu sáà tá a wà iṣẹ́ nọ́mbà àwọn grandma grandpa lọ jáde tọ́pọ̀ ni o ok grandma tí wà ń gbọ́ mi tẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí a tẹ́ pẹpẹ rẹ̀ yìí ee wọ́n tiẹ̀ ti pè mí o màmá o ìyá. wọ́n sọ náà pé mo fẹ́ dá sí i tó bá ṣeé ṣe kẹ́ ẹ gbóhùn mi ta màmá àlè gbóhùn yín ta báyìí. àwọn ìgbésẹ̀ tí mo ní ká gbé gẹ́gẹ́ bí àmọ̀ràn náà ti ṣe wá látọ̀dọ̀ Gbénga Balógun wípé bóyá tá a bá wá gbé ìgbésẹ̀ kan ń kọ́ ẹ jẹ́ á gbé ìgbésẹ̀ yẹn láàrin ọ̀sẹ̀ yìí náà ká wò màmá. èmi àti màmá sọ̀rọ̀ débi àwọn nǹkan kan bí ọmọ èké tèmi ó dẹ̀ ṣeé ṣe kó work ẹ̀ tó bá máa work àjẹkẹ́ ìgbọ́njọ́ mẹ́jọ àfọyín lábọ̀. ṣebí wọn ló sọ pé ti bá. ó bá dẹ̀ work náà. a níyànjú. ọkọ̀jú sí mọ̀mọ́ nù wọ́n ta. ó sọ pé ọkọ̀yìn sí wọn nù wọ́n ta. mọ́tò kan nìkan wọ́n ó tẹ̀rù ara wọn pa. mi ló. yẹlẹ sàmọ́ da oro làwa ń wí. ọ̀dẹ̀ mọ́ dàrú la gbé lọ́wọ́ nǹkan nìyí. kò sì ní dàrú màmá ẹ fọkàn yín balẹ̀. okay now kí ló ń ṣẹlẹ̀ ní àtọ̀dọ̀ tiyín náà gan ẹ jẹ́ máa bọ̀ lórí ètò múlẹ́rọ́. ọ̀rọ̀ mi dọ̀wọ́. wọ́n ti ní grandpa náà máa gbọ́ rédíò inú mi á dẹ̀dùn kí wọ́n mọ̀ mí sí tàárọ̀ yìí mo ti ẹ̀kọ́ mọ̀mọ́ ní tán máa ṣe tí grandpa fi máa gbọ́ ètò tàárọ̀ yìí. ọmọ mi rí i mo dẹ̀ mo believe pé wọ́n á ti ṣe ah, bóyá wọ́n fẹ́ sọ fún mi náà ni pé ń gbọ́ ò ń gbọ́ ò wọ́n lólólùfẹ́ ètò múlẹ́rọ ni bàbá náà wọ́n ní ṣùgbọ́n yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn jọ wà táwọn mọ̀ pé kò lè mọ́ gbọ́ múlẹ́rọ grandpa tó bá ṣe pé ń gbọ́ múlẹ́rọ láàárọ̀ yìí ẹ dákun o ẹ jẹ̀bùrẹ́ o ó lè dáa ni màmá bá wà o grandpa tọ́jú òtìmọ̀ rẹ̀. Ah kú ayé mi dánwọ́ rẹ olú. a sì bú kò sì sẹ́ni ó bú òkun ayé ìdá. ó sì lè dáa ni màmá náà bá wa. mi ò gbọ́dọ̀ fojú. yóò sì dáa. ìjì ayé ìjà. ok ẹ̀yin náà ní nta ẹ ká mọ bó ṣe ń lọ lórí ètò múlẹ́rọ́. bàbá mi mọ́ ọmọ lérí rẹ. lábẹ́ aṣọ ni ẹ ti wá fojú gan ní ìwà ọ̀rọ̀ orí fóònù kò lè dàbí ọjọ́ bá káàyàn lálẹ́ yàn á dì kúùkù jó ẹni ẹ̀gún bá sì ń gún lẹ́sẹ̀ níṣẹ́ lákàlàkà ta lábẹ́ lọ ètò òmìnira bó ṣe ń tọ́ ẹbí lójoojúmọ́ ní gbogbo àkókò gbogbo wákàtí yóò tó ti yín náà ọlọ́run ó sì tó ẹ fẹ́ pè mí zero nine zero one seven six five six two ninety seven zero nine zero one seven six five six two nine seven lójú òpó tèmi ọrùn lójú òpó torí ẹ bá gbọ́ lórí ètò àjọ ń ṣètò ní ẹ lè bá a mọ̀ àbí abẹ́ fẹ́ sọ pé mọ̀ lọ ọ̀gbọ̀dọ̀ lọ tí wọ́n bá recognize presence mi ẹ bá rí mi ẹ máa miss mi. mo tọ́lá ní àbísọ. ok now zero eight zero two three three three one six one eight lójú òpó rẹ̀ rájẹ́ wàhídì lùmọ̀ká pírẹsẹ̀ntà lẹ́fẹ́ pé. abá mi ṣe ẹ̀mí mi tún pàdé bọ́ bá dijọ́ mẹ́jọ lórí ètò òmùlérò lórúkọ olóòtú àgbà fún gbogbo ètò tó ń jáde nǹkan nìyí Dr. Ọláyínká Joel Ayéfẹ́lẹ́ ṣe ń kókà yẹn dìde ńlẹ̀ ròyìn ajá àbálẹ̀ ń bọ̀ fún gbogbo afẹ́ pè wọlé àráàyè pè wọlé tó bá jẹ́ ti pé ọ̀rọ̀ mọ̀mọ́ àárọ̀ yìí ni kò sí ń tẹ́ ẹ lé bá wa sọ bí ìmọ̀ràn lábẹ́ aṣọ tí mọ̀mọ́ lè gbọ́ mọ́ o àtẹ̀jíṣẹ́ lè lè fi ṣọwọ́ tá a fi ṣọwọ́ sí màmá ẹ sì lè lọ Facebook ẹ lọ tẹ̀ síbẹ̀ màmá ó kà wọ́n já sí gan. mo máa dúró lẹ́sẹ̀. tó bá jẹ́ pọ̀rọ̀ ara yín nìkan lè fẹ́ pè sí ẹ̀sìn mọ́jì ó jẹ́ àkókò tá à ń lo orí afẹ́fẹ́ mi ìbáyẹn mọ̀ pé mo ti sọ̀kalẹ̀ báyìí ń tún gòkè mi ọ̀pọ̀ ó pa pépè pépè pépè ẹ gbé. ẹ má bínú ẹ pèsè right time ni àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ lórúkọ orí àtọrun ọkọ tèmi ò yí padà Dr. Olútáyọ̀ Fálétí Òkèlọ́lá mọ̀mí jí o oh, mọ̀mí jp ìròyìn ajá àbálẹ̀ ti wọlé dé ẹ ṣeun ṣeun ó dijọ́ mẹ́jọ. ojú oró tẹ̀rí ẹ̀ nílẹ̀kẹ̀ omi ayé mi á dára. Ìbàdàn kí ni so Fresh FM Tá. sorry. olóṣùpin gbàkún jìkún jìkún òkú yẹbẹ. fresh one oh five point nine akọgun láàrin àwọn ìkànnì yòókù. power oil power oil. bó ṣe ń dún ó dún bìbìbì. ẹ̀pọ̀ Fresh FM olóòsìn gbàkún jìkún jìkún òkú yẹ Fresh one oh five point nine akọgun láàrin àwọn ìkànnì yòókù. tọ́ntọ́ntọ́n ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ikú Fresh FM one oh five dot nine ọ̀sọ́pọ̀lì òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ tètè jó mísíkà òní bàbá mi kalẹ̀ náà àgbà bá àgbà àgbà. Fresh FM nìbàdàn la wà. Fresh 105.9 FM, invigorating.